ṣíjú ṣíjú. téèyàn bá ń tọrọ ọmọ kó má tọrọ ọmọ lásán kó tọrọ fún àánú mo ṣe wà yìí ní èjẹun látàárọ̀. ìyá gbọ́dọ̀ ẹ jẹun báwo ló dé jẹun bẹ́ẹ̀ ọ kò sóúnjẹ ẹ lé. ní orúkọ mi àti ẹbí mi àti iléeṣẹ́ mi mo fún àwọn àkọ́dáyàn yìí ní twenty million naira. ẹ wo sí màmá àwùjọ ká pè mí owó ní orí gan ọdẹ dáńtà ò dáńlé àwọn náà tá ń jàǹfààní ọ̀hún tá sọ́sọ́ sí wọn ní mo dẹ o dẹ rún sáwà. jọ wọ́n máa yọ housewife tí bá lè dá sọ́rọ̀ tó wà ńlẹ̀ yìí tó bá lè sọ fún mi nìkan tó wà nídìí ọ̀rọ̀ yìí ah, wo etí mi ti kún gbòòrò. mo gbọ́ pẹ̀lú etí mi ni wọ́n ní bí ẹsẹ̀ ìyá yẹn bá ṣe ń jẹra bẹ́ẹ̀ ni owó bọ̀wọ́ máa multiply. irú ẹ ló mọ mi ẹ kò tí ẹ lè ṣe sixty forty kóun mú forty kémi àti ẹjọ pín sixty. wà á dàbọ̀ ló ń kun yẹn jẹ́ bẹ́ẹ̀ ń ṣá fẹ́ gbá ẹlẹ́sẹ̀ lọ́kọ̀. ẹ tó lè ṣerú nǹkan yẹn sí ìyá tó bí lọ́mọ kí ló fẹ́ kọ́ ọ̀sẹ̀ láti fi ìyàwó ṣògbó ọlọ́run ló mọ̀ ṣe rí nǹkan tí ò tó ó ń bọ̀ wá ṣẹ́kù. ọ̀rẹ́ wọn bíbí ti bẹ ló kọjá jìnnà. nǹkan tó bá dùn wá níbọ̀dì òun nìkan máa fẹnu wá sọ. ìwọ fa lẹ́nu. àárẹ̀ ìṣíjú òun ló mú mi dá lágbe síjú ọ̀hún kò síjú wò mí kò síjú àdúgbò mi bíi tí nǹkan mọ́.